jésù pè mí nígbà tí mo sọnù nínú ẹ̀ṣẹ̀ mi tí mo sì ń rìn ní ọ̀nà ti ara mi bẹ́ẹ̀ ni mo sì ń ru ẹ̀rù ẹ̀ṣẹ̀ mi. nígbà náà jésù pè mí pé wá sọ́dọ̀ mi ìwọ tí ẹ̀rù ẹ̀ṣẹ̀ ń pa èmi ó sì fi ìsinmi fún ọkàn rẹ. mo gbẹ́kẹ̀lé jésù kristi ó sì kó ẹ̀rù ẹ̀ṣẹ̀ mi lọ inú mi sì dùn tó bẹ́ẹ̀ gẹ́ torí pé ó kó ẹ̀rù ẹ̀ṣẹ̀ mi lọ. mo fẹ́ràn jésù kristi nítorí pé ó ń dúró tì mí ó fún mi ní ìsinmi ó sì fún mi ní inú dídùn nítorí náà mo fẹ́ tẹ̀lé e èmi ó tẹ̀lé Jésù Kristi èmi ó ṣe ìgbọ́ràn sí i bí ọ̀nà náà tilẹ̀ ṣòro yóò wà lọ́dọ̀ mi yóò sì fún mi ní agbára nísinsìnyí ó ń pèsè àyè sílẹ̀ fún mi lí ọ̀run níbi tí èmi yóò gbé lẹ́yìn ìgbà tí n bá ti kú ó ń pèsè àyè sílẹ̀ fún mi níbi tí ikú kò sí níbi tí ìrora kò sí níbi tí àìsàn kò sí níbi tí òkùnkùn kò sì sí pẹ̀lú ayé yìí kì í ṣe ilé mi mọ́ ọ̀run ni ilé mi ó ń pèsè àyè sílẹ̀ fún mi n ó sì lọ sí ọ̀dọ̀ rẹ̀ ní ọjọ́ kan ní tòótọ́ mo jẹ́ ọmọ ọlọ́run. a kò lè fi adùn ayé yìí wé ohun tí ń bẹ lí ọ̀run bẹ́ẹ̀ ni mi ò lè fi wé ohunkóhun nínú ayé yìí. gbogbo àwọn tó gba jésù kristi gbọ́ nínú ayé yìí yóò wà níbẹ̀ a ó sì gbádùn pọ̀ lọ́hùn-ún pẹ̀lú. a ó máa yin jésù kristi títí láéláé nítorí ó kú fún wa ó sì mú wa lọ sí ibi rere yìí. ìrònú ọ̀run ló mú ọkàn wa yọ ṣẹ̀ṣẹ̀. ìrònú ọ̀run ló mú ọkàn wa yọ ṣẹ̀ṣẹ̀. bàbá mú wa débẹ̀ ká lè

kẹwàá kájúmọ́ kárí jésù sí ọ olùgbàlà ó dára ó dára. ìpàdé ọ̀run ló mú ọkàn wa yọ ṣẹ̀ṣẹ̀. ìpàdé ọ̀run ló mú yọ ṣẹ̀ṣẹ̀. ṣe wáyé ká lè wù ọ́ dópin ká lè dàpọ̀ máwọn aṣáájú gbàgbọ́ wa ká sì lè kọrin lágbàlá rẹ olùgbàlà.